ẹ̀dúró báwọn náà ọ̀dà ẹ̀dúró báwọn náà nà torí àwọn obìnrin náà tó bá níbi rè nà náà. salamu alaykum wa rahmatulah ìbéèrè mi nípa ìmọ̀ kírun ní inú mọ́ṣáláṣí tó jẹ́ pé sàárè sì wà níwájú rẹ̀ àwọn èèyàn wá ń gba àárín tí ń bẹ láàrin sàárè wọn àti iwájú mọ́ṣáláṣí ẹ̀dá kan tí bá ń kírun nu mọ́ṣáláṣí wọn ẹ̀dá kan ṣé wọ́n ní irun àbí wọn ò ní irun. alhamdulilah wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammadin sallallahu alayhi wa sallam anabuwa muhammad kíkẹ́ àtọ̀lọ́lọ́ kí ọmọ bá torí ìbéèrè yìí inú àwọn ìbéèrè tí ó ti wáyé lọ́pọ̀lọpọ̀ ní ká má fi gba àsìkò. قال النبي صلى الله عليه وسلم لا تصلوا إلى القبور النبي قال سبه wípé ẹ má dájú kọ sàárè kẹpẹ ń kírun yàtọ̀ fúnrun jànáza lẹ́yìn tí ó ṣe pé bí èdè kan mi tí ó bá èèyàn ráyè kírun sí òkú tí wọ́n fi sìn ín èèyàn lè kírun sókù náà la nínú sàárè rẹ̀ àmọ́ tó bá yẹ lẹ́yìn yíhun gbogbo orúhun tí ó ní rukun tí ó ní forí kanlẹ̀ èèwọ̀ ni kéèyàn dájú kọ sàárè báyìí kó máa kírun eléyìí ni ọ̀fà tí àwọn àlùfáà fi máa ké fún wa pé kọ̀kọ́kọ́ bá a mú sàárè ń bẹ ń wájú yẹn ni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yẹn ni nbẹ̀lẹ̀ ẹ̀yìn rẹ̀ ni kísàárì ọ àti mọ́sálásí ọ dàpọ̀ ọba mu ẹ̀rí lórí eléyìí nù sunna anabuwa muhammad sallallahu alaihi wa sallam náà ni anabi ni la taj'alu buyutakum qubura la taj'alu buyutakum qubura wa sallu fiha anabi ni ẹ máa kírun nínú léyìn ẹ máa sọ àwọn léyìn di kíni di ìtumọ̀ ẹ̀ ní pé àìkírun ní sàárè bá nẹ́bi ti wí náà nù sallallahu ẹ má sọ lẹ́yìn di sàárè o ẹ má kírun ní inú lẹ́yìn ìyẹn ni pé kéèyàn máa yan náfìlà nù lé rẹ̀ ló pé jù ìran ọ̀ràn yẹn là á máa kí ní mọ́sálásí àmọ́ náfìlà gbogbo náfìlà èyí tó dáa jù ní ká ní inú ilé ẹni eléyìí ló fi hàn wá pé kí sàárè àti mọ́sálásí ọ̀ papọ̀ kò fi ibì bá a mọ̀ àmọ́ wá burú jura wọn lọ èyí tó burú jù òun lèyí tí sàárè bá wá bọ́ síbo tọ́ba bọ́ sí kébílà yẹn téèyàn wà á dájú kọ́ kọ́dà kò nírun torí pé nínú kọ́ńdà sẹ̀ríà ni pé anahayu yakutadi alfasad anahayu yakutadi alfasad bọ́lọ́hún àtànẹ́bí bá ní ẹ má ṣe nǹkan kan ìtumọ̀ ní pé nǹkan ni ò ní wọlé bẹ́ẹ̀ bá ṣe anahayu yakutabi alifasad tolba nahayu lànàbí ni la tusọ́lù ìlàlùkọ́bù ẹ pẹ̀lú panupọ̀ àwọn àfáà ni pé gbogbo ẹni tí ń bá ń wo sàárè báyìí tọkọjú sí i bọ́bá kírun ọ̀ràn yẹn kọ̀ wọlé yóò tún un náà kí ìbéèrè ń béèrè yìí wá ni pé kò sí sàárè níwájú yàn nínú masalasi àmọ́ ń bẹ lẹ́yìn ìgànnà masalasi àbí pé masalasi ni ògiri masalasi ni lẹ́yìn rẹ̀ wọ́n wá sin ẹnìkan síbẹ̀ mo rò pé béèrè tó ń béèrè béèrè nu kí ni àwọn onímọ̀ wí lórí eléyìí lórí ọ̀rọ̀ la tusallu ilal qubur wọn ló kó sínú ẹ ẹ má dájú kọ sàárè kírun bẹ́ẹ̀yàn bá sin òkú síwájú mọ́sálásí àwọn onímọ̀ ní bẹ́ẹ̀ nù tá nàbẹ̀ kọ́ sallallahu alayhi wa sallam wọn lọ́nà wo ló fi lè jáde tí ò ní kó sábẹ́ ntànẹ́bí kọ̀ yìí òun ní kí nǹkan kan ó sòpinya láàrin mọ́sálásí àti sàárè ìyẹn ni pé ẹ dákun gbogbo bírú tí bí àdánwò báyìí bá wà. Ba ntẹ́ rọra ṣe ni kọ́dà bóyá pé páànù lẹ bá ní agbára ẹ̀rọra kan igi àti páànù wọn lẹ àlá gbọ́dọ̀ wà kò gbọ́dọ̀ jẹ́ pé gírí mọ́sálásí náà ni ọmọ jẹ́ àlá sàárè àlàyé bẹ́ẹ̀ làwọn onímọ̀ ṣe pé ntí a mọ̀ pé ah, mọ́sálásí yìí kò kò sínú mọ́kábára. Eh, òun ni kárí àlàmì kọ́ wá jẹ́ dandan kọ́ jẹ́ ògiri bíyàn bá lágbára ògiri kò ṣe bí ọba ságbára ògiri ẹ wá igi àti paanu àbí nǹkan míì tí ọ̀sà ti jẹ́ àmọ̀ pé ah, bíyàn bá ti dé àyín o. sallallahu alayhi wa sallam òun ni alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní idajitama almasjidu walqabru bí masalasi àti sàárè bá pàdé kí ni ìdájọ́ rẹ̀ nù sẹ̀ríà wọ́n lọ́kàn gbọ́dọ̀ lọ fún kan ni idajitama almasjidu masalasi ni àmọ́ tí wọ́n rò débẹ̀ asabasare nínú masalasi. No láàbùdà min ìzálàtì àhàdìhìmá torípa nẹ́bi ni látẹ̀jà lóbo yóò takùn kò búrọ̀ wàsọ́lù fìyà ó ti pin ibi àti kírun ìsáyè ìsìnkúsí àyè ìsìnkúsí èsè àyè ìrun òun làwọn onímọ̀ ṣe ni bọ́ba gbogbo ń lè wù tí ẹ̀yin bá bẹ́ẹ̀ dandan ni fẹ́yìn tí ẹ ní ọ̀rọ̀ abẹ́ lásẹ̀rù àyè bẹ́ẹ̀ pé a ah, ọ̀kan gbọ́dọ̀ lọ fún ọ̀kan wọ́n á lè wò ní ọ̀lọ́ fúnra wọn mọ́sálásí làwò ni àbí sàárè làwù tí a lọ sìn báwa bá fojú èyí tó rọrùn wò á wò pé a ah, ebóun nìkan níbẹ̀ nù sàárè kún ó wù wọ́n lọ sìn síbòmí àmọ́ alimami bin Qayyim rahimahullah wọ́n ní ó rí bẹ́ẹ̀ torí pé mùsùlùmí wàlà kọ́dí karamna bani adama olúwalà kúnmà nabi adama lè hayyan wà mayyita òun ló fi wá nu hadithi mi pé kásìrò idhamil mayyiti ka kásìrìhì hayya anabi níbi yẹn bá kan ogun eegun òkú kan ẹsẹ ni ọ kan eegun alààyè wọn fún nígbà orí lójú ayé rẹ ó sì kan ọmọ ẹsẹ rẹ ọ dáa ẹni ọba tẹ ogun èkó àbọ̀ kan ogun egun òkú àdẹ́bí ní kàkà sírì yìí hàyà ògbélé yìí fi hàn wá pé òkú mùsùlùmí ọ̀wọ́ ń bẹ fún un òun lọ́fà tí alimami bẹ̀rẹ̀ kọ́yìmẹ̀ àti tí wọ́n sọ láàyè yìí pé ntí a wò ni pé ayyuhuma asbaku ayyuhuma asbaku èyí tó rọrùn ká béèrè èwo ni ó ní ààyè ni ìtumọ̀ ẹ̀ ni pé mọ́sálásí lọ́wọ́ à ń bẹ̀ lẹ́ wá gbókù bá a ní àbí sàárè ti wà jẹ́jẹ́ rẹ̀ ẹ̀yin lẹ́ wá ní lànà tàkìdánà àléyìí masjidá lẹ́ wá ní ẹ̀ kọ́ mọ́sálásí lórí ẹ̀ èyí tó bá ṣáájú ni òun lọ láàyè òun bìmáàná sàárè tí ń bá ti ń bẹ ńlẹ̀ táwọn kan wá lagidi tí wọ́n sá láwọn ọkọ̀ mọ́sálásí síbẹ̀ náà ni àwòrú mọ́sálásí báyìí sàárè ọmọ bẹ̀rẹ̀ tọ́ba wa jẹ́ pé mọ́sálásí ló ti wà léyìí tó kọ́mọ́n jù tá a wá sin òkú síbẹ̀ á wú òkú ni á lọ sin sí ààyè bí wọ́n sin òkú mùsùlùmí sí ìdájọ́ ṣẹ̀ríà nù ká tó kó lórí eléyìí ẹlòmíì lè máa wá pé ẹ bá dé Mẹdínà bá rí bí wọ́n sin ànábì sí sallallahu alayhi wa sallam ee ibi wọ́n sin ànábì sí òrùjú sallallahu alayhi wa sallam ibi wọ́n sin anabi sí èsè masalasi torí pé anabi ò kú sínú masalasi sunna àwọn anabi ọlọ́run ni pé ibi tí wọ́n bá kú sí náà ni wọ́n máa sin wọ́n sí ńgbà tó ọlọ́run ọ̀tẹ̀ wá ní jẹ́ ó di ìrújú fún wa anabi ò kú sínú masalasi inú yàrá aisha allahu ta'ala anha kò sí tàn kan tó rújú ń bì yìí ìbẹ̀là ìbẹ̀là anabi kú sí ibẹ̀ náà ni wọ́n sì sin sí ẹ̀dá kun ṣe inú masalasi la anabi wa ń gbé àbí inú masalasi la aisha náà ma gbé kàlà ilé anabi ọ̀tọ̀ masalasi ọ̀tọ̀ ọwọ́ abẹ́ẹ̀ lójú ayé anabi tá anabi fi kó o láyé ni sallallahu alayhi wa sallam ọwọ́ abẹ́ẹ̀ lójú ayé abubakar bẹ́ẹ̀ lójú ayé umaru bẹ́ẹ̀ lójú ayé usmanu bẹ́ẹ̀ lójú ayé aliyu bẹ́ẹ̀ àti gbogbo àwọn sọ̀hábẹ́ ilé anabi ọ̀tọ̀ masalasi anabi ọ̀tọ̀ ní nǹkan tó tó bíi kan ọdún lẹ́yìn hijira òun lẹ́nu tí ọjà aláṣẹ mùsùlùmí ń gbà náà ìṣítàhàdà òun ló gbìyànjú pé bàbá ṣe báyìí náà kọ̀ láìfi àmọ́ àwọn afa padà lọ láìfi kíni tó ṣe ni pé mọ́sálásí yìí ń fẹ́ mọ́sálásí fẹ́ lójú ayé anabi sallallahu alaihi wasallam ó fẹ́ lójú ayé abubakar àmọ́ wọn ò débi ibi tí sàárẹ̀ anabi wa wọ́n ń fẹ́ mọ́sálásí sí ẹ̀gbẹ́ yìí wọ́n sì ń fẹ́ sí ẹ̀yìn wọn ò ní àǹfààní àti fẹ́ masalasi síbi tó jẹ́ ibùyọ oòrùn ibi tó jẹ́ bíi east Madina ibẹ̀ yàrá Aisha wa òun lòun wá wò pé akínníyẹ ò gbọdọ̀ máa lọ báyìí yọ padà wá di pé sáfù kan wà á gùn ní ẹgbẹ́ kan lọ gbọ́n náà kò sì ní gùn rárá ní ẹgbẹ́ kejì náà òun ọ̀fẹ́ mọ́sálásí náà sí ẹgbẹ́ bíi oníbò lọ́wọ́ fẹ́ ṣe sàárẹ̀ ànábì ńbẹ́ńbẹ́ olóhùn òun ó di kọ́dà ẹni ó ṣe olóhùn ó ṣe kíni òun ó di òun ọmọ ńláńlá irú èyí tí àwọn kan òun ni kan bá ń tan rẹ̀ lónìí ni ó pé bóun ti ń wo sàárẹ̀ ànábì irọ́ ni irin téèyàn mo ti ń gan ni ẹ ni ọ gan ni ẹ láti gba olóhùn ọmọ òdì tí ó di sàárẹ̀ anabuwa muhammadu sallallahu alaihi wa sallam kò ṣeéṣe kí wọn wú òkú anabuwa muhammadu sallallahu alaihi wa sallam torípa anabi yàtọ̀ sí gbogbo ẹ̀dá ó nídìí tó fi jẹ́ pé bí ó sùn sínú níjọ́ wọn tá anabi kú. Si tí wọ́n ń jíròrò pé ọ̀yá ẹ máa lọ gbẹ́lẹ̀ ní bàkẹ́ẹ̀ ibi tóun náà máa sìnkú sí lójú ayé rẹ̀ ibẹ̀ ló sin gbogbo àwọn ọmọ rẹ̀ tó kú lójú ayé rẹ̀ sí sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ ni wọ́n ti gba hadithi wá pé ah, ẹ̀dùn o agbọ́ta anabi wípé gbogbo anabi ọlọ́run ibi tí wọ́n bá sùn sí ibi tí wọ́n bá kú sí ibẹ̀ náà ni sàárè wọn òun ni ò lè jẹ́ wọn ó láǹfààní pé àbá máa wú sàárẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kejì ni pé wọ́n ní wọ́n ti rò pé báwọn bá wú sàárẹ̀ anábì bóyá làwọn èèyàn já wọn ò sìn padà mọ́ gbà ẹni tóun ti fẹ́ tóun ọ̀bá láyé pé ntí àwọn ò sìn ni pé mọ́sálásí ọ̀fẹ́ sẹ́gbẹ̀ẹ́ bíi náà kò ní jẹ́ pójú kan ni mọ́sálásí ọmọ ẹ̀fẹ̀ sí àwa mọ odi ńláńlá. Ńlá tí àwọn èèyàn ò fi ní sọ sàárẹ̀ ànábì di masalasi bó sì ti wà dùn nínú bó ti wà di kíni dùn ní nù ògiri tí ń bẹ ń bẹ ga ju gbogbo masalasi yìí lọ tí e sì ṣe kan tí e ṣe méjì ní pé kọ̀sẹ́nìkan tí tí ó dùn ó ń ta masalasi tí ó rí sàárẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kò pọ́sibú so nípa báyìí ni pé ńgbàtà nìkan wà pé bínú masalasi náà wọ́n sin ànábì sí àá wọn ò sin anabi sínú masalasi ntọ́ fa tó fi dàbí pé ọ wá fẹ́ lẹ́pọ̀ mọ́ masalasi ni fífẹ́ fífẹ́ masalasi sí ẹ̀gbẹ́ ibi tí sàrí anabi wà sallallahu alayhi wa sallam nípa báyìí torí pé eléyìí máa dárújú lẹ̀ fẹ́ lómi yá ebi hàn ṣe bẹ́ẹ̀ fún anabi náà n ò ṣe bẹ́ẹ̀ fún anabi o anabi ò sì ṣe fẹ́ nìkan sallallahu alayhi wa sallam wallahu ta'ala a'lam náà salamu alaykum. aleykum salaam. Um, ìbéèrè ti tèmi ni pé àwọn cooperative kan wà ní èní tí èèyàn bá fẹ́ ra nǹkan bóyá fẹ́ ra mọ́tò yóò lọ sọ fún wọn pé òun fẹ́ ra mọ́tò wọ́n wá lọ síbi tí wọ́n ti ń ta fún àpẹẹrẹ ká ní wọ́n rà ní bóyá hundred naira wọ́n wá sọ fún pétọ̀ àwa náà fẹ́ ta ni o one twenty ni ṣé báyìí ni eléyà bí ó ti kó sínú rìbá. Ọlọ́run san yín lẹ́san àwọn cooperative yìí ṣé wọn làwọn ń ṣe islam ni àbí. naam. Eh, eh, cooperative ti islam. naam. Eh, torí pé àwọn tí ọba kú làwọn ń ṣe islam tẹ́lẹ̀ irú eléyìí kéré nù tí wọ́n ń jẹ àmọ́ àwọn tó bá pé ní wọ́n fẹ́ ṣe ti islam àwọn ló ní ìdí bí wọ́n bá fẹ́ bẹ́sẹ̀ wọ́n bá fẹ́ yẹ ká máa ké wọn gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ó fún yín ládàá torí pé ń bẹ nù eh, ọ̀nà jihadu fi sabilillah báwọn yẹn bá lófin ọlọ́run ò ṣe é lò mọ́ kẹ́yìn odóńdó pé ní àwo lò ara jihadu ni torí pé ti ń jẹ́ jihadu pọ̀ àmọ́ ara jihadu ni ogun o àwọn ò sínú àwọn tí ń pé kò síjà nù jihadu o tọ́ra àlépa bá dìrò rẹ̀ nù tàn gbèsè ayé ànábì. àlépa ọ̀húdù rẹ̀ àlépa kándákù rẹ ọmọ mùsùlùmí ò gbọ́dọ̀ máa bí àṣà àwọn dókítà kò gbọ́dọ̀ máa wà apologetic bẹ́ẹ̀ kàn máa wá wá wí kí ló ń wá wí sí kí ni ń tiyàn lójú ń níbi òdodo yẹn ni lọ lónìí fi wí yẹn ni pé àwọn jihadu tí ọmọ mùsùlùmí lè ṣe bó o gbé òun ni pé bíi táwọn èèyàn ò bá ti lo òfin ọlọ́run mọ́ àbí wọ́n ní a ṣerú eléyìí ọ̀rọ̀ mọ́jẹ̀rì bá lọ́wọ́ kan nísìnyí á pé ọkàn náà gẹ́gẹ́ bí ìbéèrè tí oníbéèrè béèrè irú tí wọ́n ń ṣe yìí nípìlẹ̀ ọba mu ó níbi ọwọ́ nù sẹ̀ríà àmọ́ gẹ́gẹ́ bí àkíyèsí àti ń tà ń rí àti ń tà ń gbọ́ àṣìṣe ń bá ọ̀pọ̀lọpọ̀ islamic cooperative bí wọ́n bá láwọn ń lo irú ìlànà yìí ìlànà yìí là ń pè ní bay'ul murabahati lil amiri bishira bay'ul murabaha lil amiri bishira ó kọ́ rẹ̀ nínú sẹ̀ríà ó nípìlẹ̀ àmọ́ bí nǹkan bá wá nípìlẹ̀ ó nídìí kí bàbá wa ń lò ó kama wá wo pé ní agbé ẹsẹ̀ báyìí sósì wà lórí ìbámu pẹ̀lú ìpìlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ní ìgbésẹ̀ míì tí a padà ń gbọ́ pé wọ́n ń gbé tí wọ́n ń tako alimọ̀rọ̀báha lil amiri bishara kí ni jẹ́ alimọ̀rọ̀báha nínú sẹ̀ríà òun ni pé oríṣi àwọn ọ̀nà oríṣiríṣi ní sẹ̀ríà fààyè gbààyàn láti fi tajà ìran kan ní alimusawama èyí tá a mọ̀ jù ni òun ni pé èmi ti ń tajà kò jẹ́ dandan kí n sọ fún ẹni ó fẹ́ rajà pé iye báyìí mo iye báyìí mo fẹ́ tà ni bẹ́ẹ̀ musa wa mẹ́nu mo lè wá pè fún ní two hundred kóun náà wá ná sí one fifty ká padà wá panupọ̀ lórí one twenty tó bá pè mí bẹ́ẹ̀ kí n tà bó bá pè òun náà bẹ́ẹ̀ kó tòun láti sọ ń bí ìpè ní ńlò eléyìí òun kọ́dà sẹ̀rí ọ̀fà àlàsí pé iye pàṣẹ́ntéèjì báyìí léèrè sáti máa ń lo ọgbọ́n awúrúdu kókó ntí ò sí ń bí ọjà kó pé ń bẹ́ ń bẹ́ inú ọ̀nà míì òun ni al-murabaha al-murabaha ni pé ẹni tó fẹ́ tajà dandan ni ó gbọ́dọ̀ sọ iye tó ń rà pé a iye báyìí ló bá dé. So àmọ́ bẹ́ẹ̀ bá fi iye báyìí kún mọ́ ta fún yín n ta ń pè ní kíni ta ń pè ní mọ̀rọ̀ báhà nù òun ni pé mọ̀rọ̀ báhà ni wọ́n fi ń pè min buyu'i al-amana min buyu'i al-amana inú àwọn ọ̀nà tajà tó dúró lórí àmánà ẹni tí ó tajà àtẹni tí ó rà kò gbọdọ̀ parọ́ ya iye báyìí ni mo rà tẹ́ ẹ bá fi iye báyìí kún ẹ máa mú lọ mo fún yín òun là ń pè ní mọ̀rọ̀báhà tẹ́báwo táwọn islamic cooperative yìí ń ṣe ọjọ́ bẹ́ẹ̀ ń pilẹ̀ ni mo fi ló ní ìpìlẹ̀ torí pé ní tí àwọn ṣe ni pé ó ra mọ́tò ẹ ti lọ ná mọ́tò yìí wọ́n ní hundred thousand ni àwa náà sì rí i pé hundred thousand ni tọ́da ṣé ẹ fi twenty kún káwọ́ ta fún yín ìtumọ̀ kínni ìtumọ̀ mọ̀rọ̀ bá hànú bọ́ bá mọ báwọn kò sí ti tó burú ń bẹ̀ min buyu'i al-amana. àwọn ọ̀nà àṣìṣe tí wọ́n ń ṣẹlẹ̀ púpọ̀ ń ṣẹlẹ̀ láwọn cooperative ń ṣẹlẹ̀ láwọn báńkì míì náà àníyàn da àmọ́ kò sí ìtọ́sọ́nà tó pé a báyìí ni o ọ̀gbìn bẹ́ẹ̀ bá fẹ́ wo bá fà ti wí nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ń wí lónìí pé kí ni ìyàtọ̀ ẹ̀yìn àtàwọn tí ń gba rìbọ̀ ọ̀hún náà àwọn tó ń ní iye báyìí lásán ẹ̀yin náà ní ẹ̀yin náà gba twenty òun ni pé ìtumọ̀ bòyó ìmọ̀ràn bá hà ni pé cooperative gbọ́dọ̀ kọ́kọ́ ra ọjà ara kọ́kọ́ point tí wọ́n pọ̀lọpọ̀ ti ń ṣe mistake nù. kí wá ṣe pé gbogbo ọ̀rọ̀ lórí pépà náà ni gbé lónìí òun náà ni lọ́lọ́ yọwọ́ rẹ̀ wá ẹnu tóun kàn mọ̀ ni pé òun kàn sáyìn fún yín pé hundred ó sì tún sáyìn míì pé wọ́n san one twenty nítọ́ lọ́hún lóòótọ́ yín tó jọ ni pé ẹ ní hundred ẹ sì one twenty mọ̀rọ́ bá hà kéye o mọ̀rọ́ bá hà ni pé ọjà téèyàn rà ẹ ti rà pé iye báyìí la fi kún un nípa báyìí apàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ cooperative ẹni tí ó rà náà wọn náà wọn ni ọlọ́ náà òun náà ni kọ́dà bí ọba tún lọ́ọ́ rà òun náà wọn kò wó fún pé lọ́ọ́ rà pé àmọ́ o iye báyìí lẹ́sàn o èyí òun ti jọ bí ìgbà téèyàn ń yá àyàn lówó tí ń fi ń gba tí ń fi ń gba èlé kí ká fi àmọ́ bàbá rìn bí sẹ́rí àti là kalẹ̀ kò sí eh, bí ọba yé wa tó ọ̀rọ̀ eré kọ́ ni sẹ̀ríà ń wí pé kí cooperative ọkọ̀kọ́ ra ọjà o ó nítumọ̀ o ara àtúmọ̀ ẹ̀ ni pé lápèjúwe wọ́n fẹ́ ta ọ̀kadà fẹ́nìkan nínú ọmọ ẹgbẹ́ ọwọ́ àti ní ọ̀kadà yìí fifty thousand wọ́n ń tà àmọ́ ẹgbẹ́ ní bóun bá ra o ọmọ ẹgbẹ́ tí ó san fifty five àbí sixty àwọn ta fún kọ́dà yọ máa sanwó díẹ̀díẹ̀ tí ọba ṣe pé nílànà ti ṣẹ̀ríà ni cooperative ni ó lọ ra ọ̀kadà yóò sì wà lọ́rùn cooperative títí tí ó fi gbé fún ẹ́ gbé fọmọ ẹgbẹ́ ẹ̀yìn là ń pè ní abdoman là ń pè ní kíni abdoman bí cooperative bá ra ọ̀kadà lónìí tó ní kọ́ ọmọ ẹgbẹ́ wa gbà lọ́la tí wọ́n dín ọ̀kadà gbé mọ́júmọ́ kèèkan ọmọ ẹgbẹ́ kèé ṣe kínni wọn è ta fún àbí wọn ti ta fún aha ìtumọ̀ ẹ kọ́kọ́ rà ná anabi náà anabi yó sallallahu alayhi wa sallam an ribihi ma lam yudman anabi lẹ́yìn ò gbọ́dọ̀ jèrè ń bí ń tí ò garanti ntí ń jẹ́ rìbánu ntí ọ̀ garanti rẹ̀ ó sì lè jèrè ńbẹ̀ nípa báyìí cooperative ó ti rà ara implication pé kó ti rà nù àmọ́ngbẹ́ kówó lé lọ́wọ́ òun náà lẹ́ni ọlọ́ọ̀ rà wọ́n wá gbowó lọ́wọ́ rẹ̀ lójú ọ̀nà àbí bí ó ti rà á tán kó tó gbé kinní padà délé ọ̀pọ̀lọpọ̀ cooperative lónìí wọn lọ́rùn rẹ̀ náà lọ́wọ́ àní ebi wọn náà lọ́ọ́ rà á jẹ́ pé ẹ ya lówó nù. No nípa báyìí ẹ ká fi èsì àwọn àrùn ara àwọn ọ̀nà torí ká mọ́kàn rò pé ìbákan ah, náà ni àti ọlọ́ra àti ìyàtọ̀ pọ̀ ń bẹ̀ gbáà inú àwọn ọ̀nà tí sẹ̀ríà ọ̀fẹ́ kí ìrújọ́ wọbẹ̀ ọ̀ra ọ̀kadà àbí cooperative ra ọ̀kadà lónìí wọn á ní ọ̀dà alátọ̀sẹ̀ tí ń bọ̀ àmọ́ ta nǹkan kan ò sì ṣe ọ̀kadà yìí wọ́n wá gbọ́kadà fún àáfàá Afa gbé wa ńjọ́ kejì pé ọ̀kadà yóò da ọ̀kadà yóò ṣe kíni kò da a sì àwọn tí ó ní mọ̀ ń pọ̀ ọ̀kadà lóòótọ́ wọn rí pé a kìí ṣe pé lẹ́nu àná tó gbé e lọ ni ló ti yá a bàjẹ́ da láti láti lẹ̀ ni ọrùn ta ni èyí ń wá ọrùn ni torí pé bí wọ́n ti tà á fún No àmọ́ tó bá ti ń di pẹ̀lú èyí táwa ń ṣe lónìí wọn náà ni ọlọ́ọ̀rà wọn náà cooperative ọ mọ nǹkan kan wọ́n sáti san twenty thousand ni èyí ń kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ lóòótọ́ sí kínni rìbá ìyá yẹn lówó ìgbà èlé ẹ̀dákun arọ gbogbo wa eléyà àbáwọn nǹkan míì náà ẹ̀ mo máa ń kìlọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ní cooperative kódà kò tó kéèyàn download kinní kan lórí íńtánẹ́ẹ̀tì gbé ti ń ṣe ní Pakistan nìyí wọ́n ti ń ṣe irú kínní ní Saudi ni àà àwọn Saudi àwọn Pakistan yìí kò séyìí tí ọ̀la àfa ní cooperative kọ̀ọ̀kan táwọn tẹ̀ tẹ̀yìn dáwọ́lódù wọn láwọn àfa àti pé every step àti every level implementation rẹ̀ pé ẹ dákun irú eléyìí tá a ṣe yìí ṣé kò tí ì èyí ò ní ò ní jẹ́ kéèyàn ọmọ pé nǹkan ní islamic kó sì ti kú ò islamic kọ́lọ́n sàmánà wa o wallahu ta'ala a'lam náà. salamu rahmatulah question mi ni pe ni aro nínú mọ́ọ̀sì mo ti ma ki? kí afa àfa kan ṣe fàáfà lórí pe ọ̀rọ̀ a da irùngbọ̀n sí àbí àbí dá irùngbọ̀n sí ẹnìkan sọ pé ọ̀rọ̀ yàn ni pé téèyàn bá ṣe gan ẹ̀ṣẹ̀ ni ẹnìkan sọ pé ọ̀ṣọ́ ni pé tó bá wù yẹn lè ṣe tó bá sì wù yẹn lè má ṣe hmm. ọ̀rẹ́ wa ṣe ń dáfà àwọn fàkalẹ̀ ọ̀dọ̀ mi wá béèrè pé kí ni ìdájọ́ ẹ̀ nínú ṣẹ̀ríà kì í ṣe nǹkan téèyàn máa ṣe ni àbí ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà islam ni pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní awufu liha awufu aliha ẹ̀fìnrún gbọ̀nyin lẹ̀ anabi kpala sẹ́bẹ̀ sallallahu alaihi wa sallam nínú riwaayà mi khalifu yahud khalifu majus pé ẹ má jọ àwọn yahudi ẹ má jọ àwọn majusi eléyìí ó fi hàn gbà ọ̀rọ̀ nu. No ìgbésí ayé anabuwa muhammad sallallahu alaihi wa sallam náà torí pé sunna mẹ́ta ni sunna àkọ́kọ́ lọ́rọ̀ tá anabi sọ ọ̀rọ̀ ọ̀run gbọ́nrin lẹ́ ń bẹ̀bẹ̀ sunna kejì ni iṣẹ́ tá anabi gan ṣe anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní gbogbo ìgbésí ayé rẹ̀ anabi náà fi irun gbọ́n rẹ̀ lẹ̀ sunna ẹlẹ́ẹ̀kẹta ni sunnatu takaririya anabi ráwọn èèyàn tó nírun gbọ̀n kọ̀pẹ́ nìkan lọ́ọ́ fà á lójú ayé rẹ̀ a jẹ́ pé ọ̀rọ̀ ọ̀run gbọ́n rinlẹ̀ lórí gbogbo ọ̀nà tí sunna nabi máa fi rinlẹ̀ ẹ wá rí ọ̀sọ́ ni nkankan ni kéèyàn ọbẹ̀ lọ́hùn kọ́ yà àwọn ya ṣaitan torí pé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu tiwa lónìí àbáwọn béèrè tí àwọn èèyàn máa béèrè lónìí kọ̀ wá sí làákàyà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi àwọn èèyàn bá bi ànábì pé èyí tó ní àṣẹ yìí dandan ni àbí àbí súnà èyí tó wí yìí ṣé mustahabu ni àbí àwọn ìbéèrè rẹ ntàwọn máa béèrè ni pé a ṣe wa ànábì ṣe ká ṣe sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi àfi kó gbégbèsè ayé bẹ́ẹ̀ àwọn àfa àtẹrí tí wọ́n padà wọ́n ń ṣàlàyé fún wa pọ̀ kan ní wájibù ọ̀kan ní mustahabu àwọn ò gbé e lọ bí táwa gbé e lọ yìí ìtumọ̀ ẹ̀ ni pé àwọn nǹkan kan bẹ o téèyàn gbọ́dọ̀ má ṣe o kódà bí ó bá ṣe yóò jìyà àwọn nǹkan kan bẹ bí nǹkan kan bá fa téèyàn ó fi ṣe o kódà kò níyà àmọ́ ládàá ni o ni ò tó káwọn ò fi ṣàlàyé ẹ̀sìn fún wa pé torí pé níta bá pè ní wájibù ó yàtọ̀ fún ta pè ní mustahabu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe túmọ̀ pé torí ẹni àfa náà lẹni tí ń sọ yìí pé ẹ̀ sọ ni kankan ni èyí ń ìfẹ́ nùgbà míì àbí ṣèitọ́n kọlọ́nkọ́ mọ́sá ràn wá lọ́wọ́ lórí àwọn méjèèjì ìlànà anábùa Muhammad sallallahu alayhi wa sallam òun ni kéèyàn da irun gbọ̀nsí pẹ̀lú gbogbo ọ̀nà sunna mẹ́tẹ̀ẹ̀ta wallahu ta'ala alam naam. àyí tó tiẹ̀ wá burú jù òun ni pé ẹ ọlọ́run kó ṣàánú wa kẹ́nìkan wá wà lágboolé bàbá kan kó ipò òun ni ọmọ wa pa àwọn ọmọ ilé lọ́ọ́ lọ́ọ́ fárúgbọ́n rẹ wọ́n náà máa dàbí àwọn bí ọmọ bá fa bàbá yọ lẹ́sẹ̀ tọ́rọ̀pọ̀lọpọ̀ mà pé òun ọkàn rò pa bí òun Tún òun tún ní discipline kan lé àbí ẹ bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tọ́lọ́hún tẹ́nìkan kọ́ di pé ọmọ ṣe ẹsẹ̀ rẹ̀ ò kéré o èyí ń kọ̀ sáfà kan tí ó pé ọ̀sẹ̀ ẹsẹ̀ ń bì yìí ń bó ti jẹ́ nìyẹn náà. náà. àìbéèrè yìí wá láti ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní ẹni tí ó gbàgbé láti wẹ ìwẹ̀ ọ̀ranyàn àmọ́ wọn specify rẹ̀ ó ti wá kí irun zoro mm. ó kí asri ó kí mm. magrib mm. lẹ́yìn náà wàá rántí pé òun ò tí ì wẹ̀ kí ni ó ṣe ṣé yóò kí ìṣáì rẹ̀ ni àbí yóò da gbogbo àwọn ètò ti kí padà. bó bá wáyé bẹ́ẹ̀ ìgbàgbé ò gbé kéèyàn má wẹ̀wẹ̀ janaba àbí wẹ̀ haibọ̀ àbí wẹ̀ nífàsùn torí ìwẹ̀ ọ̀ràn yẹn ló pé àbí oríṣi ìwẹ̀ ọ̀ràn yẹn náà nù gẹ́gẹ́ bí gbàgbé ò ṣe gbé alùwàlá bẹ́ẹ̀ bá kí o gbọ̀rún wákàtí márààrún látàárọ̀ di alásàrì láti kítan yá àbí ó yẹ sẹ́ wàá rántí pé wọn ò lálùwàlá láti àárọ̀ ìgbàgbé ò gbé o. La, nípa báyìí ti ru arábìnrin yìí torí kí ni ò jẹ́ ìgbàgbé ó gbé ipò wo làwọn nǹkan wọ̀nyí dúró àwọn nǹkan wọ̀nyí àwọn ni májẹ̀mú májẹ̀mú téèyàn fi kírun òun ni kó wà ní kíni kó wà ní mọ́tótó ara mọ́tótó ni kéèyàn wẹ̀ ara mọ́tótó tọ̀hárà ni kéèyàn ó ṣe àlùwàlá níta bá pè ní májẹ̀mú bí ó ti sí nǹkan nǹkan ni ò lè dúró ó yàtọ̀ fáwọn nǹkan míì bóyá kìí ṣe májẹ̀mú àbí bóyá súnánù àbí nkankan ní kúkúrú ni pé irú ẹni yìí gbogbo ìgbà tó bá tó rántí ẹnu pé kò lẹ́sẹ̀ ipò kírun láìsí ní ìmára yóò wá lọ wẹ̀ bó bá wẹ̀ tán ìmọ̀ àlùwàlá tó ṣe títí ń wẹ̀ náà àbọ̀sà asiri títí di ẹ eh, yọ ṣẹ̀ṣẹ̀ wá kí ìṣá ìmọ̀rò pé ntọ́jú arábìnrin yóò béèrè ni pé ẹlòmíín máa ń rò pé èyí tí ó wà nítòsí ilé yẹn kọ́kọ́ kíná àbí eh, kò lẹ́sẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ ni ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eh, nínú nígbà ogun Khandak wọn là anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọraye kí àwọn àrùn méjì kan títí tẹ́kẹ̀ta fi fẹ́ wọlé nítorí ipò tí wọ́n wà wa sallam wá ṣetán ẹ̀rínu tó ṣetán tó fẹ́ kí àwọn àrùn yìí pẹ̀lú àwọn jama kò pé yìí tí ó dé yìí magribi tó dé yìí láàkì wọn kọ́kọ́ kí bohori wọn kí asori wọn tó wá kí nígbà miẹ̀wẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi mi anabi wà lórí ìrìn àjò nínú àṣà anabi muhammad sallallahu alaihi wa sallam ni pé bí gbogbo wọn bá sùn wọn wà á yan ẹnìkan lónìí yóò ìwọ ò ní sùn òun ni ó jí wọn bí àsùbà bá tó gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ẹni tí wọ́n yàn pé kó jí àwọn yìí òun náà mọ̀ gbà tí tòun gbé òun lọ oorun ló jí wọn kọ́dà nábì lọ́kọ́ jí sallallahu alayhi wa sallam oorun ńgbà tó oorun bá ń yọ tí ń tààyàn lára anabuwa muhammad sallallahu alayhi wa sallam náà wọn lọ́kọ́ jí alamayin kọ́ ọlọ́run náà ti sùn wá jí òun náà àṣàyìdù ni pé lẹ́yìn ìgbà tó oorun yọ yìí lànàbì ní kí wọ́n pẹ̀rùn wọ́n pẹ̀rùn àṣùbà wọ́n wá kọ́kọ́ kí èyí tá à ń pè ní rákàtà alifajiri àsìkò àṣùbà ti kọjá ọ̀rẹ́dì o wọn kọ́kọ́ wá kí irun kí wọn tó kí irun raka méjì tasuba gbóyún fi hàn wá pé ala tertib bọ́lọ̀ ń ti to irun ni ẹja máa tó bẹ́ẹ̀ ọba káyìlá tí ọwọ́ arántí ní asiri káyìlá tán kó tó wá kí asiri wallahu ta'ala alam. aleykum salaam wa rahmatulah. àkọ́kọ́ nípa àwọn tí ní eh, Mẹ́kà ní haram tí wọ́n bá ń kírun lọ a máa ń rí àwọn kan tí wọ́n máa ń tawaf so wọ́n máa ń tawaf so àmọ́ a máa ń rò wípé bóyá torí mo kéré lọ́dọ̀ ẹnìkan wọ́n máa ń sọ pé àwọn yìí ń pé tán bá ti tawaf ó gbé ìrun kan ni <laughs> then ẹlẹ́ẹ̀kejì ni eh, nípa takbiratul ihram ti ìrun àwọn kan ń bá wa sọ wípé wọ́n ní méje ni takbiratul ihram a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé pa àwọn kan lẹ́yọ̀ kan ni. alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ ìmọ̀ alukur'an ni wala takfu ma bihi ẹ̀kọ́ ńláńlá ni ntẹ̀yìn ọba ní ma ń pẹ́ má da sí o má sọ o ẹ̀rí àwọn àṣàkáṣà kan tí ó ọ̀pọ̀ ní eré ọ̀dọ̀ wa ń bì kọ́ra kìí ṣe haramu nìkan bí wọ́n bá ń sọ èdè kan lórí móhùnmáwòrán tẹ́lómi ọ̀gbọ́ yóò sì máa tu fún <laughs> hmm? <laughs> àbí òrí bẹ́ẹ̀ irú ẹ̀ náà lélẹ́yìí tá a fà wí torí kò jọ rárá kò jọ kò jọ ń tá a fà wí rárá bàbá àfà náà gbọ́ ni o àbí àkọ́kọ́ ni pé mo fẹ́ fi dá yín lójú kò sígbà tí wọ́n mọ kírun kankan nínú wákàtí márààrún tẹ́nìkan mọ tọ̀ wá fún ìgbà tí máa ṣẹlẹ̀ òun ni ìgbà sámú àbí irun òru tá ń pè ní tàhájúdi láwọn irun tí è ṣe dandan n ò lè tú láàsì ẹnìkan ẹlòmíì lè kíráka méjì kó pé ah, òun ní tọ̀wáfù tóun fẹ́ ṣe bísímìlà máa lọ ṣe tọ̀wáfù rẹ̀ àmẹ́ ẹ̀ lè rí mo tún fi dá yín lójú bẹ́ẹ̀ kí wọ́n máa kírun ọ̀ràn èèyàn lọ́wọ́ bó ṣé ó wàá pé irun yìí kọ̀ọ̀kan ni àbí ẹ́ ọkàn jọ bí ẹ̀rín ni wọ́n mú ọmọ nàìjíríà kanjọ kan nílọrin àyè ọmọ ìlọrin ọkàn jọ bí ẹ̀rín ni kọ́lọ́ à ń sọ eléyìí torí àwọn tí wọ́n bá ń rán yẹn lọ mọ́kà náà wọ́n máa mọ̀rọ̀ àwọn tí wọ́n máa rán mo rò pé bíi àwẹ̀ tó lọ kọ́ àwẹ̀ ti tọ̀hún tó lọ ẹnìkan wá ń pé àwọn tí wọ́n mọ̀ ti àfa náà ni ó wọ́n ti mú àfa kínní ẹgbẹ́ bí wọ́n ṣe àwọn dénú torí pé. Eh, Eh, wọn ló kó tírà lọ́wọ́ nsatira eh, ni wọ́n wá mú kọ́dà lil asaf nínú àwọn bàbá wa ńlẹ̀ yìí kọ́lẹ̀ lómi wa ń win sí pé bí bá ti mú tírà lọ́wọ́ maka ní ìsìn wọn mú ni o wala takfu ma laysa laka ẹ pé kí larakùnrin yìí ṣe mo sì ní ẹlẹ́rìí nínú àwọn àfa bẹ́ẹ̀ náà ńlọrin yìí tí mo lè gbé lọ bí pé n tó ṣe ni wọ́n gbẹ̀rún ọ̀ràn yẹn dúró. àsàkàsà tó ti mára láti lé pé àfi kí n parí iṣẹ́ yìí àwọn ọlọ́pàá wa ń wò ó lókèrè wọ́n gbé tẹ̀kìbíra tó lè ra mi dùn ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ń kíra kàkan ń ṣiṣẹ́ lọ́wọ́ interpretation tí wọn ò ju pé olùsílẹ̀ yìí kì í mùsùlùmí ní maka ní kaaba. wọ́n fi wọ́n kí raka karaka méjì lé ìjókòó báwọn ṣe gbé nu pé kí lọ wá wá maka torí pé ní òfin ni pé gbàgàdà wọn ti kọ́ sẹ́nu ọ̀nà maka àti madina ẹni tí èsè mùsùlùmí lè wá ṣiṣẹ́ ń sàwùdí kì í wọ̀ àmọ́ bàbá ti fẹ́ wọ̀lú méjèèjì ó ti wà ń bẹ́ gbàgàdà pé bọ́wọ́ bá tẹ̀ ọ́ tọ́ bá kọjá àárín yìí o ntọ́ bá wá ṣe ọ́ ọ́ ṣàlàyé o ọ̀nà tiẹ̀ nìí wọn ti làlànà kalẹ̀ pé ẹni tí ìbá wọn kọ́ ńlárúbáwá wọn kọ́ léèbó ìwọ́ ṣe wọ ìyá yín allegation tí wọ́n ní pé kìí ṣe kìí ṣe mùsùlùmí wọ́n ẹsẹ̀ wa ń bẹ̀bẹ̀ ni pé kọ́dà àfáà ni <laughs> ẹ rí i pé ó tún ó tún ó tún sọ àfáà nàìjíríà ló kọjá ọ̀dà bí àfáà lélẹ̀ ń tọ́ sẹlẹ̀ nu àmọ́ ọ̀tọ̀ níbẹ̀ lómi ti ń wí ń délé. wọ́n rí tó mú tíra lọ́wọ́ tíra àwọn bàbá wa dọ́hùn tí wọ́n máa kọ́ kílọ̀ kan tí wọ́n pẹ̀lú àìmọye yẹn tí mú tíra lọ́wọ́ ń bẹ̀ kí ni ta ni wọ́n mú àmọ́ wọ́n ṣe lè máa ṣiṣẹ́ kan ànábì gan ni mi ò gbọ́dọ̀ kírun mi bí wọ́n bá ń kírun ọ̀ràn yẹn lọ́wọ́ à ń bè lé iṣẹ́ so nípa báyìí kò rí bẹ́ẹ̀ rárá èyí tí máa ṣẹlẹ̀ nu èyí ń ó sì ó kó clear sí wa bí a bá yan náfìlà lọ́wọ́ mọ́sálásí nísìnyí bẹ́ẹ̀ bá ní kuraani lòún fẹ́ kéńtò bismillah nàfìlà ní nàfìlà ní àwa ìran ọ̀ràn yẹn ni ọ̀ sáàyè kí wọ́n máa kírun ọ̀ràn yẹn lọ́wọ́ kéèyàn máa kírun mi àbí máa ṣe nǹkan mi èyí tí ń ṣẹlẹ̀ ní eh, ẹ sọ fúnra ẹni tí ń wí nítorí rẹ̀ tó ah, wala takfu ma laysa laka bihi ilm hada wallahu a'lam wa sallallahu ala ìbéèrè mélòó bẹ́ẹ̀. Hmm. ok Eh, takbiratul eh, takbira ìdí àbí pé wọ́n ní ẹyọ kan ni làlà méje náà ni bóyá èyí tí wọ́n wí ni pé èyí tí báàdìl eh, muhaddithin tí wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ òun ni kábàrà yìí méje tí ìmáàmù máa ń kábàrà ni ìmáàmù tún máa kábàrà bí kútúbà náà méje bẹ́ẹ̀ náà inú báàdìl ahadith eléyìí inú ah, àwọn afa aládìsí tó pọ̀ wọn ní kò yí wọn ní òrin lẹ kábàrà méje níbi kíni níbi kótóbá àmọ́ níbi irun kábàrà méje náà ní lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì márùn pẹ̀lú èyí tá a fi dìde yọ jẹ́ mẹ́fà wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.